ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem hmm. rògbẹ́ yẹn náà ti ń ra àwọn àǹfààní tí mo fẹ́ kẹ́ ẹ múnú ẹ̀ ọlọ́wọ́n gbàdúrà nìkan kan wà ó bá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú bisimilayi ọlọ́wọ́n jẹ́ ayé orí ẹ̀ dáadáa pẹ̀lú alihamudulilayi wàlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n lálá ilà illallah abáwa sẹ́nu abidin ọlọ́wọ́n musa bá a san ilẹ̀ sanre ọlọ́wọ́n bá wa pẹ̀lú yín wàlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́n ṣáàlà a tún máa pè wa ọlọ́run yín ọlọ́run ilẹ̀ abilá ilẹ̀ àrídásí ẹ fún wa ní àdúrà níwọ̀n bá ráńpẹ́ kí a tó máa tẹ̀síwájú lórí ètò tó dáa ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní o bá a ti bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi kọ́nà ń já pọ̀ dẹ̀ dẹ̀ pẹ̀lú alihamudulilayi gbogbo àwọn àtàndàmùsọ nígbà wa náà ọlọ́run dákun mọ́jà kún wọn. ọlọ́run kí ó gbàdúrà wa gbọ̀n wọn nígbà owó ìtọ́ ọlọ́mọ́sàbà wà pẹ̀lú wọn gbọ̀n àgbàlagbà tí wọ́n ṣiṣẹ́ nú àwẹ̀ okun àtagbára ọlọ́mọ́sàbà ولا قوة إلا بالعلي العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين adúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn àfáà wa asheikh zainul abidin usama ọlọ́run bá sọ bá wa pẹ̀lú yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ẹ̀yin olólùfẹ́ wípé lórí ètò yìí abala tó kẹ́yìn náà la wà yìí níbẹ̀ láti máa béèrè àwọn ìbéèrè lóríṣiríṣi ibẹ̀ láti máa béèrè àwọn ìbéèrè lóríṣiríṣi ìbéèrè tá a béèrè lónìí gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan bàtà fẹ́ bẹ̀rẹ̀ ètò wípé ìbéèrè yẹn ó simple gan ó simple gan àwa fààyè lẹ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ dá wa lóhùn látàgo mẹ́fà sí aago mẹ́fà àbọ̀ láti aago mẹ́fà ṣaago mẹ́fà àbọ̀ ìbéèrè ìdáhùn tó bá wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa láàrin ìgbà yìí òun náà ni a máa kà o ẹ mọ̀ bá a ṣe máa ń ṣe pẹ̀lú tí máa ń bá wa lọ láti bí ọdún mẹ́rin márùn-ún tá a ti bẹ̀rẹ̀ bá a máa ń ṣe nìyẹn ẹni tí ìbéèrè ẹ̀ tí ìdáhùn ẹ̀ bá ti wọlé tọ́lẹ̀ gbà á látàgò mẹ́fà ṣaago mẹ́fà àbọ̀ thirty minutes náà ni náà lẹ́ fi dáhùn ẹ bá ti dáhùn àwọn tó bá gbà á máa pe orúkọ wọn pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà ó lè má a lè má pè lọ́la a lè má pè àwọn pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà a máa pe orúkọ wọn tábà ti wá pe orúkọ wọn wọn wá wá sí ilé iṣẹ́ wa ń bí láti wá gba ẹ̀bùn wọn àwọn tọ́nà wọn bá jìn a máa ń gbà a máa fún wọn nígbà láàyè pé kí wọ́n ràn yàn wá láti wá gba ẹ̀bùn wọn fún wọn ní ilé iṣẹ́ wa ń bí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n kó tó di pé máa pin ìbéèrè tí a béèrè lọ́wọ́ wa lénìí mo tún fàsìkò yìí náà dúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá wa Dr. Ahmed bin Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ ẹ̀ tí wọ́n kalẹ̀ sí nàmbà three Victoria Arubieke Street Lekki phase one lọ́hùn-ún bàbá wa náà wọ́n ti dúró tì wá láti bí ọdún mẹ́rin ni wọ́n ti wà pẹ̀lú wa wọ́n á kẹ́bùn wá fún wa wọ́n á sanwó ètò wọ́n á sí gbogbo wọ́n tún gbòòrò pípé ọlọ́run iléeṣẹ́ wọn náà ọlọ́mọjọ bàjẹ́ láéláé ọlọ́mọsàn bá a dúró tẹ̀yìn náà ọlọ́run ènìyàn ọlọ́run. kúmọ̀ alhaja wa Khadijat Damori ní nàmbà thirty one balógun street ní mọ́ṣáláṣí alájà àgègè àwọn náà ti kẹ́bùn ránṣẹ́ sí wa bàtà lóríṣiríṣi náà ni wọ́n kó ránṣẹ́ sí wa lọ́dún yìí náà kọ́lọ̀ musa bá dúró tì í alájà wa kìláni àwọn náà kaṣọ ránṣẹ́ sí wa kọ́lọ̀ bá dúró tì í alájà wa gbólú ajé àwọn náà ti kó wa pẹ̀lú ògbọ́n bá máa fi la ṣọ́ àlà gbogbo ẹ̀bùn ni ẹ̀ máa ti rí ní orí orí tébù wa ń bí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ṣá àlà pẹ̀lú ògbọ́n ọlọ́run alájà wa wọ́n dìde ṣe fèrèsé block industry eh, bàbá wa alhaji wa da alhaja wa abdulateef oyasipẹ arosadini of sogun eh, community central mosque lórúkọ mọ̀mọ́ wọn alhaja wa samiat oyasipẹ àti ìyá ìyàwó wọn alhaja wa fatimat ọlásàndé àwọn náà ti fún wa lówó tá a máa fún gbogbo àwọn tó bá wa gba ẹ̀bùn pẹ̀lú ògùn ọlọ́bìnrin àti ìṣe lọ́dọọdún náà nìyẹn ọlọmọsàbà dúró tì wọ́n ọlànàbí lọ́dọ̀ ọlọ́wọ́n lálẹ́ illallah à ń retí bàbá wa alálùkùránì láti lù lọ́rin gẹ́gẹ́ bí lẹ́kṣọ̀ yìí tẹ̀ máa ń gbé sórí afẹ́fẹ́ kódà àwọn olólùfẹ́ yín kan ti ń pè wá wípé ṣé bàbá ò ní ṣe wáàsí fáwọn lórí Orísun lẹ́yìn ọdún yìí ni mo ní pẹ̀lú ogun Ọlọ́run bàbá máa ṣe bàbá wa alhaji muhammad awwal sahib al-Qur'an à ń retí wáàsí yín láti ìlú Ìlọrin o Ọlọ́run bá bo yín láti gbogbo àwọn aláàánú tọ́lọ́run rán sí yín náà Ọlọ́run ní sọ̀wọ́n dọ̀tá yín kò ní sẹ́yìn náà dọ̀tá wọn iléeṣẹ́ garutech garu technologies àwọn náà ti wọn láti bá a sọ̀rọ̀ pé pẹ̀lú Ọlọ́run àwọn náà máa dá sétò Ramadan Kareem ẹ pé alihikimat àwọn ni wọ́n ń sponsor ẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn fún yẹn tẹ́ ẹ máa ń wò jọ jímọ̀ látago méjìlá àbọ̀ ṣaago kan lọ́sàn-án àwọn pẹ̀lú ogun ọlọ́wọ́n tún láwọn máa dá sètò Ramadan Kareem náà ọlọ́run mọ́sàbá dúró ti lẹ́sẹ̀ Garutech náà alájọ alukumanu Muhammad Awal Garu ọlọ́run níjọ́ bàjẹ́ fún wọn yóò jẹ́ mi wọ́n gùn ọlọ́dẹ Muhammad ọdọ ọlọ́run la hawla wala quwwata illa billahi aliyyil azim. fún ọtọ wa wà ń tòsí mú bẹ́ẹ̀ rò rẹ o hmm, ìbéèrè ìbéèrè àkọ́kọ́ <laughs> bó sọ fún wa pé ìbéèrè tẹ̀lé bíi bónọ́ọ̀sì ni torí a ti béèrè ẹ̀ lẹ́sìn a ní last year a ẹ̀ ń ti dáhùn fífún àwa gan ti sọ àǹsà rẹ̀ àwọn tí bá ń fẹ̀mí bá wa lọ tí wọ́n yípẹ́ tí wọ́n kú lọ́dọ̀ wa ní ọdọọdún ìbéèrè lẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀ náà gbọ́dọ̀ ti dá mi lóhùn kò gbọ́dọ̀ pẹ́ rárá ìbéèrè náà lọ báyìí mo ní awwalu man a'atahu Allahu mulkan wa an'ama alayhi fakafara talẹni náà talẹni àkọ́kọ́ tọ́lọ́wọ́n ọba ṣèdẹ̀ra fún ọlọ́run ọba kẹ ọ̀dà lọ́la ṣùgbọ́n tòun ti bí kí ọlọ́run ti pọ̀ tó lára ẹ̀ ọ̀sà ìmoore sọlọ́run ta ló ń tọ̀hún. ìbéèrè kejì sẹ́yìn pé ìbéèrè mẹ́ta mẹ́ta la máa ń béèrè ìbéèrè ẹlẹ́kẹta ni ẹlẹ́kejì ni kàmú àdàdà سور القرآن الكريم كم عدد سور القرآن الكريم mélòó ni gbogbo súrà tí ń bẹ nú alukoraani látòkè délẹ̀ mélòó ni gbogbo súrà tí ń bẹ nú alukoraani sẹ́ni pé ó fà very simple ó fà very simple koraani ò pé méjì ẹyọ kan náà ni koraani tá ń lò nàìjíríà náà ń lò nílùú òyìnbó náà ń lò everywhere tó bá ti ẹni tó bá ti gbáǹsà rẹ ọmọ àgbà náà ni bí èbó sẹ́ẹ̀tì question yẹn tó bá jẹ́ ah, ọba gbáǹsà ọmọ àgbà náà ni torí koraani wọ̀ ò pé méjì ẹ̀ ẹ̀ yìí ni ọpẹ́ ńlá ni fáwọn mùsùlùmí lórí yìí nọmba three àwa tún bẹ̀rẹ̀ pé kam sajida fil qur'an al karim kam sajidatin fil qur'an al karim <laughs> sajida mélòó ló wà nínú al qur'an sàyìn kó tá a máa ń ka qur'an lọ tí a máa ń sì tìláwà qur'an lọ tẹ́ bá ké débi kan ẹ forí balẹ̀ fọ́lọ́run tẹ́ bá tún kọ lọ tẹ́ bá ń ké débi kan ẹ tún forí balẹ̀ fọ́lọ́run ẹ mélòó ni forí balẹ̀ wà nínú al qur'an ẹ mélòó ni ọtán ìníkọ̀ káyé ẹ̀ pọ̀tọ́ kan sọ pé ìforíbalẹ̀ tó ń nálùkọ́ ní o twenty five ni ìforíbalẹ̀ tó ń nálùkọ́ ní o thirty ni ìforíbalẹ̀ tó ń nálùkọ́ ní o fifty ni tá a fẹ́ gbọ́ nìyẹn kọ́ sọ yìí tó jẹ́ lọ́ba tán ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta nù ìbéèrè àkọ́kọ́ awwalu man ata Allahu mulka wa ni'ama alayhi wa ni'ama alayhi fakafara àkọ́kọ́ ẹni tọ́lọ́wọ́n bá dá lọ́lá tó fún lọ́lá tó gbogbo nǹkan fún tó sì sàìmọ̀ pẹ̀lú ọlọ́run ìbéèrè kejì adadu suwaril Qur'anil karim sura mélòó ló wà iye sura tó wà nú àlùkùránì là ní kò dárúkọ kọ́dà àní kò kà wọ́n kọ́ máa kà pé súràtù fatiha súràtù na súràtù no iye báyìí ni hundred one million two hundred iye tá a fẹ́ gbọ́ kam sájìdá fil Qur'an al sájìdá mélòó ló wà débi kan àtúnkẹ́ débi kan àtúnkẹ́ débi kan ẹ̀mí la bẹ́ẹ̀ àwọn àbẹ̀rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta nù ni ẹ bá ti dáhùn béèrè nì ológun ọlọ́run ṣáàlà á pè yín kẹ wá gba ẹ̀bùn yín ilé iṣẹ́ wa ń bí kọ́lọ́n dákun mọ́sá gbàdúrà ẹnì wa ṣùgbọ́n mo fẹ́ fi kún fún wa ni wípé ìwọ tó o bá dáhùn béèrè mọ ìbéèrè tó o dáhùn o torí tó o bá dé á tún béèrè lójú agbó ń bí ó má dájú pé bóyá ẹnìkan ló ti ẹnìkan ló sáńsẹ̀ ìwọ ló ń bọ̀ agbẹ́bùn a máa tún béèrè lójú agbó táwọn èèyàn máa rí ọ pé lóòótọ́ ìwọ ló gba ìbéèrè yẹn hmm. àfẹnitọ́ ẹ̀gbọ́n bá rán lókù bẹ́ẹ̀ nìkan tó gba ìbéèrè wa láti Kánò àbí yàn gbà láti Kaduna tó wá rán yàn wá lẹ́kọ̀ọ́ tó tẹ tí èso ń tọ̀ gangan lọ àmọ́ tẹ́ pé wọ́n gangan lọ wá láti wá gba ẹ̀bùn rẹ á tún béèrè yẹn béèrè kọjá mọ̀ béèrè tá a bá béèrè lọ́wọ́ rẹ tó torí ẹ̀ dáhùn ẹ̀ ọlọ́wọ́n gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. nọ́mbà tẹ́ mọ wá text answer yín sí rèé ẹ gbọ́ torí nọ́mbà méjì ni màá jù nọ́mbà kan òun orí ẹ̀ lẹ́ máa máa text answer yín sí nọ́mbà kan fẹ́ni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ bóyá yín náà fẹ́ sponsor program àbẹ́yìn náà fẹ́ máa gbé lecture yín bọ̀ àbẹ́yìn náà ní lecture tẹ fẹ́ ká wá cover Ramadan bẹ́ẹ̀ ń Ramadan lecture kan ẹ fẹ́ ká wá bá yín cover ẹ̀ ba bá yín show ẹ̀ tẹ bá ti pè mí a máa dá yín lóhùn àjọ sọ̀rọ̀ lórí ẹ̀ àbí wọ́n tó jẹ́ Islam tó fẹ́ wá sórí ètò àbí wọ́n tó jẹ́ Islam tó ṣe kẹsẹ̀ tó ti ṣe fídíò ẹ̀ tí fídíò ẹ̀ dẹ̀ da tó fẹ́ ká máa bẹ́ẹ̀ play ẹ̀ wọ́n náà pè mí ilé màtẹ́ máa pè mí sí ọ̀tọ̀ nọ́mbà tẹ́ máa text the answer sí ọ̀tọ̀ tẹ́ ba text the answer sórí nọ́mbà tó yẹ kẹ́ pè mí sí mi ní dáhùn mi ní gbé o mi ní ká o nọ́mbà tẹ́ máa text the answer sí rèé ẹ zero seven zero three two six zero two six zero three ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí zero seven zero three two six zero two six zero three orí ibẹ̀ ni kẹ́ tẹ́kìtì ansa yín sí àmì ẹni tó bá fẹ́ pè mí láti bá mi sọ̀rọ̀ lórí prógráàmù yìí bóyá ọjọ́ lórin ni ọjọ́ àfáà ni ẹ fẹ́ ṣe lẹ́kítọ̀ ni ẹ fẹ́ ṣe kankan ni abẹ́yìn náà fẹ́ sponsor program abẹ́ fẹ́ sponsor ọ̀run pípé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 والى اللقاء